الحمد لله الذي أمر بالإحسان إلى الوالدين ثم الصلاة والسلام على من بعث إلى الثقلين نبينا محمد وعلى آله وأصحابه إلى يوم الدين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهذا الدين الدين المتكامل وأحسنوا إلى الوالدين لأن العبادة أنواع ومن العبادات الإحسان إلى الوالدين أمر الله بذلك في كتابه وحث عليه رسوله صلى الله عليه وسلم وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أوف ولا تنهرهما وكن لهما قولا كريما أسأل الله عز وجل أن يجعلنا وإياكم من الذين يحسنون إلى والدي أحياء كانوا أم أمواتا أدفني ودولا وباوا ولو أبا الله ọba tá a dúpẹ́ fún شيء أقوى شيء pàṣẹ ó sì dandan fún ká mójútó àwọn òbí wa méjèèjì ká máa ṣe dáadáa sí wọn a máa ṣe dáadáa sí wọn tí wọ́n bá ń bẹ nílé ayé a máa ṣe dáadáa sí wọn tí wọ́n bá ṣe láyé mọ́ ọba tó pàṣẹ bẹ́ẹ̀ ó pàṣẹ bẹ́ẹ̀ nítorí kálíbà rí orí ńláńlá ni ẹ̀yàn rúsìn ọlọ́run ọba wa àjẹ́rìí pé kọ̀sọ́ba tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn náà lẹ́yìn ọlọ́run anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa ẹjẹ́ lọ lè páyọ ọlọ́run ẹjẹ́ lọ lè bẹ̀rù ọlọ́run tí wọ́n bá ní bẹ̀rù ọlọ́run ètí wọ́n sọ ni pé ma gbọ́rọ̀ nínú àwọn dáadáa Islam tá nábì mú wá òun náà ni ká máa ṣe dáadáa sí àwọn òbí méjèèjì tí wọ́n bí wa sílé ayé àwọn òbí wa àwọn náà làwọn bàbá wa àti ìyá wa tó jẹ́ pé àwọn ni ọlọ́run bá lóun sábà bí ta fi délé ayé ọlọ́run ló dá wa lóòótọ́ àmọ́ àwọn ọlọ́run lò ní sábàbí tí a fi bọ́ sílé ayé ọlọ́run ní tọ́jú wa àmọ́ àwọn ọlọ́run lò ní sábàbí tá a fi ń rí tọ́jú gbàtà wà kékeré ọlọ́run ọba aláàánú mójú tó wa àmọ́ àwọn ọlọ́run ló ń sábà bí tàà fi lámójútó tí wọ́n fi mójútó wa tẹ́nìkọ̀ọ̀kan wa tàà fi dàbá ṣe dà yìí a gbọ́dọ̀ gbàgbé oore táwọn òbí wa ṣe fún wa a gbọ́dọ̀ gbàgbé oore táwọn ìyá wa àwọn bàbá wa tí wọ́n ṣe fún wa ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé pérépéré ni ara dáadáa Islam òun náà ni ká máa ṣe dáadáa sọ́lọ̀ lẹ́yìn náà ká máa ṣe dáadáa sáwọn òbí wa ọlọ́run pàṣẹ nu Qur'an ó ní ká máa ṣe ẹlòmíì lẹ́yìn òun tábàtì ti ń sìn wọn tábàyìn táà ṣẹbọ pẹ̀lú òun ọlọ́run àwọn ìyá wa àti bàbá wa lókù tá mójútó ọlọ́run ni wa qada rabbuka ọlọ́run bá ní rẹ Muhammad sallallahu alaihi wasallam àti ṣe ní dandan fún ọ alla ta'budu illa iyyah ọgbọ̀rọ̀ bá wọn ní dandan fún gbogbo ọmọ èèyàn pátá kí ma máa ṣe dáadáa sáwọn òbí wọn ọlọ́run ní imma yablughanna indaka al-kibar ọlọ́run ọba ní tí àwọn òbí rẹ tí wọ́n bá dàgbà ọlọ́dọ̀ tí wọ́n ti dàgbà torí wọ́n padà dàgbà ìwọ náà ó sì padà dàgbà àmọ́ ọlọ́run wa wọn ọlọ́run ní ọlọ́run pàṣẹ ọlọ́run bá ní ọgbọ́dọ̀ sọ ọ̀rọ̀ tí ó kéré jùlọ óf ọgbọ́dọ̀ sọ̀rọ̀ tó kéré jùlọ bí kéèyàn ó pòṣe kéèyàn rán mú àbí kí kéèyàn máa fẹsẹ̀ jalẹ̀ ìjánpẹ̀ ní óf nìyẹn gbogbo tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n máa rí lára rẹ̀ tí wọ́n máa wá bàjẹ́ bó sì kó kéré tó ọlọ́run lọ gbọ́dọ̀ ṣe wọ̀dátani harihun máa ó sì gbọ́dọ̀ jágbe mọ́ wọn ọlọ́run ní ọgbọ́dọ̀ jágbe mọ́ wọn ṣẹ́rí àwọn òbí ní wọ́n bá ti dàgbà nígbà míì àwọn àwọn ọmọ ike ni wọ́n máa wò wọ́n máa gbàgbé wọ́n máa dọ̀tí wọ́n máa ṣàtẹnumọ́ wọ́n máa tẹnumọ́rọ̀ gbogbo àwọn nǹkan tí òbí máa ń ṣe tí èyàn fi jágbe mọ́bí gbogbo ẹni wọ́n máa ṣe ọlọ́run bá ní ó gbọ́dọ̀ jágbe mọ́ wọn wa qul lahuma qawlan karima ọ̀rọ̀ tútù ni ó máa sọ sí wọn واخفض لهما جناح الذل من الرحمة kọwa ma sàpánlé wọn kọ ma pán wọn lé kọ ma bọ̀wọ̀ wọn minar rahma gbogbo àánú ta bá ṣe fún ma ṣàánú wọn látara bẹ́ẹ̀ ma láàánú wọn wa qul rabbi irhamhuma kama rabbayani saghira kọ ma wá bẹ̀mí fún wọn ọlọ́wọ́n bá ní ma bẹ̀mí fún wọn ma sọ fún mi pé kí n bọ́ ọkẹ́ wọn torí wọ́n dì sáàfù uh, àdúrà kama rabbayani saghira máa sọ pé wọ́lọ́n mọ́sà ìbámi kẹwọn irhamuhuma bámi kẹwọn kama rabbayani saghira gẹ́gẹ́ báwọn náà sì tọ́ mi ihtammu bi tarbiyati saghira gẹ́gẹ́ báwọn náà sì tọ́ mi nígbà kékeré tí wọ́n mójú tó mi wọ́lọ́n bàbá mi kẹwọn kò sí nǹkan kan tí èèyàn lè ṣe fóbi tó ṣe yẹn wá ṣe déédéé etí ìyá yẹn àti bàbá yẹn ti ṣe fún ọ bàbá lọ fẹ́ fún ọlóúnjẹ ní jọ́mẹ̀lẹ̀ ló fi fún ọlóúnjẹ dà sí wọ́n mọ́jọ́ tó ń fi fún ọlóúnjẹ bàbá lọ fẹ́ fún ọlásọ ní jọ́mẹ̀lẹ̀ wọ́n fi wọ́ sọ́tọ̀ rà tí wọ́n fi lọ lè bọ́lọ́ sọ́wọ́ sí dédé aṣọ tí wọ́n ti dá fún wọn láti jọ wọn ti ń dá bàbá lọ fẹ́ fún ọlómi ní omi tó fún ọlẹ́tó lè tó yìí ti fún ọ omi tó fẹ́ fún ọlẹ́tó yìí táwọn ti fún ọ bàbá lọ fẹ́ fún ọlóhùn ni wọ́n náwó lérí rẹ̀ fa láti inú oyin ni wọ́n ti náwó náà títí tó fi dàgbà ọlọ́wọ́n bá ní sá máa bẹ̀mí fún wọn kí n bọ́ kẹ́ wọn nítorí pé wọ́n dì sáfù kẹ́ máa bẹ̀mí fún wọn limaza hadal isani tún ló dé tí ọlọ́wọ́n bá aláwọ̀ pàṣẹ dáadáa tó ní ká máa ṣe dáadáa sáwọn òbí wa wọ́n nítorí pé wọ́n sàkólé kan lérí wa nígbà tí ayọ̀ lẹ́tà lágbára nígbà tí ajẹ́tálíkà tá lówó tọ́jẹ́ pé àwọn ni wọ́n ń ṣiṣẹ́ àwa ń gbowó náà lọ́wọ́ wọn àwọn ni wọ́n ń dààmú àwa ń gbádùn lérí ìdààmú wọn

ẹ̀mọ ìdọ́lọ́n fi ṣe kejì ó ní wá bèèrè walidain ihsana kẹsì dáadáa sáwọn òbí yín òun náà lẹ̀sìn tó tún kàn ìṣe dáadáa sáwọn òbí yìí ó jẹ́ iṣẹ́ tí ó lọ́lá jù wọ́n ju ọlọ́run ọba wa àfáwọ̀ abdullahi ibn mas'ud radiyallahu anhu ó ní sa'alitu rasulallahi sallallahu alaihi wasallam ó ní mo bi ànábì wa muhammad ayyul amali ahabu kọ́ọ̀lá asọ̀lá aláwọ́kìtì ha wọ́n lànàbí ní kéèyàn máa kírun lásìkò ẹni kò síṣẹ́ kan tọ́lọ́ òun lè torí ẹ̀fẹ́ràn rẹ̀ tó ga jù ju kọ́ máa kírun lásìkò lọ tásìkò rún bá ti tó kò sì kú bí ọba wà kọ́ máa lọ lè kírun ẹlẹ́ẹ̀kejì kúlì tún súnmọ́ ayé mo tún wá béèrè pé èwo bó ṣe máa ṣe dáadáa sáwọn òbí ẹ̀ iṣẹ́ òbí òun lọ́kàn lẹ́yìn irun òun kírun tán báyìí kó pè yá rẹ̀ bóòlù àláfíà yín sí dáadáa lẹ́jí láàárọ̀ bóòlù ogun yín sẹ́ ń lò títí ọ̀tún la owó oṣù yín yọ̀tẹ̀ yín lọ́wọ́ ẹ máa ń bẹ ń tòsí rẹ òun kírun tó ń darí mọ́sáàsì lọ́wọ́ ìbò lọ́gbà lọ ọgbà yàrá ìyá ẹ lọ ọlọ́lẹ̀ kí káàárọ̀ bàbá rẹ̀ ọlọ́lẹ̀ kí lẹ́yìn irun ìṣe sóbì lókun kúlùtù súnmọ̀ ayì mo tún wá bèèrè pé olótún wá kù lẹ́yìn ìṣìdáadà sóbì kọ́ọ̀lá lè jihadu fi sabilillah anábì ní kéèyàn ó dìde lé kọ́lọ̀ lè dìfẹ́ndì ẹ̀sìn kọ́lọ̀ lè jagun ẹ̀sìn sọ́mọ̀ pé ogun ẹ̀sìn wa náà mọ̀ bó sórí lọ́dẹ́ pé èèyàn jáde lé yọ́ náwó síyàwó àtọmọ ọba wọ ọlọ́run lè pàdé padà láyé ọba sì wọ ó lè jẹ́ pé ọ̀run ni wọ́n ti pàdé ìlọsí ojú ogun ẹ̀sìn tó wá tóbi tó yìí tọ́jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ìmọ̀ ń bọ́ síbẹ̀ bẹ́yìn bá sì kú síbẹ̀ àlìjánà ní sòsé tí ó bá gbèsè anábì wá sọ fún abúlé masudi pé sallallahu alaihi wasallam ká máa ṣe dáadáa sóbì ó ní ládàá ju ká máa ṣe kí ni eh, ká máa lógun ẹ̀sìn lọ ọ̀dọ́ kan sí àwọn bá anábì jọ kan ó ní òun fẹ́ bá wọn lójú ogun ẹ̀sìn anábì ní ọ̀dọ́ ni ọ́ ahayun walida sí bàbá rẹ̀ àtìyá rẹ̀ tí wọ́n sì wà láyé ó ní wọ́n wà láyé anábìrì fàṣíhì ma fàjá ìrì ma lọlé ma lè ṣe jihadi lára wọn ma lè mójú táwọn òbí ẹ̀ ma ránṣẹ́ eléyìí ni ọlọ́lá jù tọ́fẹ́ sí ilọ́ ìbádàlá ọwọ́ ń ka kùránì lọ màmá ọ̀dẹ́ ní kọ wá ọ ma pé kọ dá màmá lóhun ọ̀ràn yẹn ni la tuqaddam ala birri walidayni ọ gbọ́dọ̀ tí síwájú ìṣẹ́dáadá sóbi ẹ̀ òbí rẹ̀ ní kọ wá fọmọ́tò oníwọ̀nsí náfìlà kọ fọmọ́tò ní oníládájú náfìlà tó yẹn lọ òun ka Kùránì lọ́wọ́ ìyá rẹ̀ ní kọ ni ihsana ibadallah èèyàn rúṣin ọba wa wàlèrídọ̀ láhì mìfọ́kì sama alama bóòlù yóò sì mọ̀ pẹ́lọ́wọ́n bá aláàmà loke sama bóòlù yóò sì mọ̀ pẹ́lọ́wọ́n bínú síyàn sama sẹ́mọ̀ pé ìyọ́nú ọlọ́wọ́n àti bínú ọlọ́wọ́n ọba àlè mà nítorí pé ọba jìnà siwa wa pẹ̀lú záàtù rẹ̀ wa pẹ̀lú ìmà rẹ̀ awa nima koko kọ̀kọ̀ táàfin mọ̀ pé mo wa ma. anabi sì sàlàyé anabi ní rídọ́lá anabi sallallahu alaihi wasallam anabi ní ìyọ́nú ọlọ́run fi rídọ́lá wá dìde yìí yọ́ mọ̀ sọ̀kalẹ̀ lẹ́yìn lérí ọlọ́wọ́n mọ̀ yọ́nú sí yín lópin ìgbà táwọn ìyá yẹn àti bàbá yẹn bá ń yọ́nú sí yín wọ̀sáhùtúlá ọlọ́wọ́n mọ̀ bínú sí yín fi sáhùtúlwálidé nígbà táwọn òbí yín bá ń bínú sí yín ìtumọ̀ pé ní bàbá àti ìyá bá ti ń bínú mọ́dàrẹ̀ láàmú ọlọ́run ti ń bínú sámà tí bàbá àti ìyá rẹ̀ bá ti yọ́nú sí ọ tí wọ́n ń pè ọ́ tó ń pè àfà ọlọ́wọ́n bá ń pọ́n wọn náà lé ọlọ́wọ́n tọ́jú rẹ̀ okú tọ́jú mi ó ti sàdúrà fún olóòrùn lè ní kọ́yà máa dùnnú pé inú ọlọ́wọ́n bá ń dùn sí ń àmọ́tọ̀ bá ń gbomi lójú ìyá àti bàbẹ́ ọ̀rọ̀ rẹ̀ onílójú tó anábì Isa alayhi salatu wa salam ó ní wa barra bi walidati ó ní ọlọ́wọ́n bá aláà ó ṣe ní ọmọ dáadáa fún ìyá àti mi ẹ̀rùngbọ́n wọn ní bàbá wọ̀lámi ọjà alì jẹbára ṣẹkíyá torí ẹni òbí ṣe mí ní ọmọ kátàfìtì ọmọ àdáwò jẹbára ṣẹkíyá kò sì jọ́rọ̀ mi ò dàrú ọ̀rọ̀ mi ò ní dàrú nítorí pé ìṣẹ́dá sí yàmì ṣẹkí wọ́n máa ń pè ní olórí burúkú wọ́n sì máa ń pè ní ẹni tọ́rọ̀ rẹ̀ dàrú ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá wa ẹnì kan sáṣẹ́ o ọ̀sẹ́ nìkan kan ojú kankan ò sì wọ́ gbogbo wọ́lọ̀ rẹ̀ sí ń rí ìwọ̀n náà òhàtọ́ ọkọ̀ sí yàrá àti bàbá rẹ̀ ìbádọ́lá àbítọ́lọ̀ bá ti yọ́nú sí ìyọ́mọ̀ gbàdúrà yẹn tọ́lọ̀ bá sí bínú sí yẹn àdúrà olèyẹn ṣe jọgbà ànábì sọ bí tí yọ́nú ọlọ́run wà ń sin òmójútó oúnjẹun yáà rẹ̀ ọjẹ́ òun mu yáà rẹ̀ òmu òun àlàpà òjò ń payẹ òun pa bàbá ẹ bàbá rẹ̀ ń wà kísákákí ìyá ẹ̀jẹ̀ gbèsè bàbá ẹ̀jẹ̀ gbèsè nítorí gbọ́ ọ̀tọ́jú wọn ẹ̀yin mẹ́rin ló bí àbẹ́yìn mẹ́jọ kò sí ètò wúlò ní ẹwà ní ogun ìdílé ẹ̀yin tí ń ṣe ìjọ ogun ìdílé lọ ìbádàlá ẹjá lè mójútó nìyẹn ìmá sí sáwọn òbí wa ó ṣe pàtàkì púpọ̀ especially ìyá wa ẹnìkan wa Muhammad sallallahu alaihi wasallam ó ní wo jíṣẹ́ ọlọ́run ó ní mọ́nà àhákù náàtì ìbẹ̀ ó sì ní sọ̀hábàtì ó ní gbogbo àwọn ẹ̀dá tó wà ní ayé pátá ta ni àkọ́kọ́ ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí dáadáa náà tí mo gbọ́dọ̀ kọ́kọ́ ṣe dáadáa sí Ànábì ní gbogbo ẹni tó wà ní gbogbo ilé ayé Ànábì ní ummuka Ànábì ní ìyá ìlà àkọ́kọ́ kọ́ọ̀lá tó mọ́mán olóhùn wa tún sọ pé ta ló dúkù lẹ́yìn ìyá àwọn kọ́ọ̀lá ummuk Ànábì ní ìyá rẹ̀ náà ló dúkàn kọ́ọ̀lá tó mọ́mán òun tó wá béèrè lẹ́lẹ̀ kẹta pé ta ló kù lẹ́yìn ìyá àwọn tó wọ́n tún ṣe dáadáa sí kọ́ọ̀lá ummuk Ànábì ìyá rẹ̀ náà lọ́kàn kọ́ọ̀lá tún bá mọ́n òun á bè lọ́lẹ̀ kẹrin ìpè ta ló dá kóhun tún wá ṣe dáadáa sí lẹ́yìn ìyá òun tún máa bò lẹ́yìn náà ni ànábì wá ní ọwá ṣẹ̀ṣẹ̀ wá kan bàbá rẹ̀ ìyàtọ̀ bẹ láàrin àṣẹ àti ìṣe dáadáa tó bá jẹ́ pé òbí rẹ̀ wọ́n fẹ́ pàṣẹ fún bàbá pàṣẹ ìyá ta ló lẹ́tọ̀ọ́ sí kó wọn kọ́kọ́ kẹ́ àníbi wa ni ìyá rẹ̀ náà ni lẹ́yìn ìyá rẹ̀ ló wá kan bàbá rẹ̀ ọ̀rọ̀ tá nàbí sọ yìí ọlọ́run gbé wá nu koran ó jẹ́ àmà kílà nàbí sọ fún wa lára ọlọ́run wọ́n sọ ìnàlẹ̀ ìnsá nàbí wá dìde ọlọ́run ọba ní àwọ ọlọ́run àti sàsọ́lẹ̀ fún mi èèyàn kọ́ mọ́ ṣiṣẹ́ o lára àwọn òbí ẹ̀ àti sàsọ́lẹ̀ fún wọn hamalatu ummuhu ìyá rẹ̀ ìyá rẹ̀ ọlọ́run bá ọkọ̀ sọ̀rọ̀ bàbá mọ́ ọlọ́run nítorí pé ìyá rẹ̀ hamalatu ummuhu wa na ala wahan láti ìgbà tó ti lóyún rẹ̀ báyìí ló ti wọ wàhálà oyún ẹlòmíì nínú wa bá ti jògbólẹ̀ yìí ọlọ́run ọmọ ìmọ̀ta àhàn yá wa nínú oyún ẹlòmíì olóyún yọ́ ma síntọ́ ẹlòmíì olóyún yọ́ ma wúkọ́ ẹlòmíì olóyún yọ́ ma bì ẹlòmíì olóyún nítorí oyún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run lọ́wọ́ mọ àdáwò tí ìyá rẹ̀ kàn nígbà tó lóyún rẹ̀ ìwọ náà ló dìgbò lẹ́yìn sí ọlọ́run wá ń sọ pé ìyá rẹ̀ yẹn ó lóyún wàhálà lérí wàhálà ọba kọ́kọ́ lóyún wàhálà kan nìyẹn tó bá tún pẹ́ wàhálà wọn tún máa pọ̀ sí ọlọ́run ní wàhálà ní bẹ nú oyún ẹni bá lóyún yóò máa kan wàhálà ọlọ́run ní ìyá rẹ̀ ọkàn wàhálà púpọ̀ lérí oyún wọ́n fi sọ́ọ̀lù fi àmì ó tún wá bí ọ nígbà ọ ó tún fún ọ lọ́dún méjì oúnjẹ tó jẹ ara ìyá rẹ lọ́wà torí rẹ ìyá rẹ ò ní lọ jìnà di ọka ni ìwọ wá dìdì ìyá rẹ káàkiri sí ìyá rẹ ń di ọ̀ka nígbà tí àbí oúnjẹ tó jẹ ń ń bẹ bí bá ń lodò yóò gbé ọ dání bí ń yóò gbé ọ dání bọ́ọ̀lù bí ìjọ ọmọ òun wà ebi ti máa pa ìwọ wá lówó tán ọlọ́lá tán ọyẹ ah, kọ́ lọ́wọ́ gbàgbé ẹ̀ ọlọ́run ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ wá sílẹ̀ kọ́lẹ̀ ìjọba kí ló ṣẹlẹ̀ tọ́lọ́run gbàgbé wa torí pa gbàgbé àwọn òbí wa ọlọ́run bá ní eh, anẹ́sùkúrìlì só ti gbọ́n tí mo sọ nípa ayá rẹ̀ báyìí anẹ́sùkúrìlì ọlọ́run bá ní dúpẹ́ fún mi lérí pé èmi mo pàṣẹ kó wáyé wàlíwàlì dé ìkà kọ́ ọ̀dẹ̀ dúpẹ́ fún ìyá àti bàbá ẹ̀ náà ìláyẹlẹmọsí rẹ̀ ọ padà wá kú ọ padà wá bí mi ọlọ́run ọ wà sọ bó ṣe sáwọn òbí ẹ̀ ọ wà rojọ́ ọlọ́run pín ọpẹ́ sí méjì ọpẹ́ ọlọ́run ní dúpẹ́ fún mi kọ́dẹ̀ dúpẹ́ fún àwọn ìyá àti bàbá yẹn ọlọ́run kan lọ́lọ́pẹ́ ọ wá pín sí méjì bó láti mọ̀ pé yẹn ń dúpẹ́ fóbi rẹ̀ bó láti mọ̀ pé lágbájá ń dúpẹ́ fóbi ẹ̀ ìdúpẹ́ fún ọlọ́run náà ní kó máa sin ọlọ́run ó ti ìdúpẹ́ fún àwọn òbí rẹ̀ òun náà ní kó máa ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ àwọn abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́mọdé á kàn gbáko lára àwọn òbí wa àwọn tí wọ́n ń bẹ láyé kọ́lọ́mọsẹ̀ jà lè tọ́jú wọn gbogbo àwọn tí wọ́n ti lọ kọ́lọ́mọsẹ̀ àbáwá kẹ́ wọn abẹ́lọ́ nínú àánú rẹ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين أشهد أن لا إله إلا الله وحده شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله أيها رسول الله وباوا ومن أنواع الإحسان من أنواع ينادى داتا ما سيسان وبيوا على كوكو دعوتهما إلى الإسلام ثم بجي مسلمي ما كوي وانسينو إسلام

fínárì jahannama nínú na jahannama wọn lọ tán bá ti jáde láyé o tí wọ́n bá ti túbá khalidina fiha wọ́n sì wà ń bẹ̀ gbére wọn ní jáde wọ́n ní ìyá rẹ̀ ọwọ́ná bàbá rẹ̀ ọwọ́ná tí ó bá kú sínú islam dáadáa olówá fẹ́ ṣe sí tó tó kọ́ ọmọ pè lọ sínú islam bàbá ẹlòmíín sì ń jẹ́ mùsùlùmí olókọ òun náà sáà bó ṣe fi lé sí bọ́ wọnú agboolé yín sìn orí tí wọ́n so kọ́ orí tí wọ́n rí mọ́lẹ̀ èyí tí bàbá rẹ̀ ń tọ́lá tí ààrẹ ń tọ́ jẹ ọbẹ̀ ẹlòmí ń sáwó ẹlòmí ń ṣe ọ́fíìsì ìyá ẹlòmí ń lọ ṣọ́ọ̀ṣì ẹlòmí ń bá wọn ṣe ẹ̀sìn àbáláyé kọ́ ma pè wọ́n sínú Islam ní àkọ́kọ́ dáadáa tó ga jù nítorí pé tọ́ọ̀bá ṣe yẹn tẹ́bá ti túká ẹ̀tún pàdé má ìyá rẹ̀ lọ lè wọ́ná ìwọ́wà lè jẹ́ náà wá pàdé sọ dáa kó sí dáadáa sí yẹ́ ò ní fẹ́ kí iná iná ah, gáàsì tẹ́ ń yìí ah ó ti bàjẹ́ o ó lè gbiná mayín lọ́wọ́ o stóòfù tẹ́ ń lò yìí ó lè gbiná mayín lọ́wọ́ o màmá ẹ̀ má dáná gímá torí kí ìyá rẹ̀ kọ́mọ̀ bà jóná ayé kí ló wá dé tọ́wọ́ wòrán tí ìyá rẹ̀ délé jóná ọ̀run ọwọ́ ni àtọ́jú ìyá àtọ́jú bàbá ọ̀tọ́jú ẹ o <laughs> àkọ́kọ́ ọ̀tọ́jú náà ni pé kọ́wá bó ṣe mú kò nínú àìsè Islam bọ́ sínú Islam bàbá rẹ̀ ń ṣe súfí ọlọ́run ti dá ní àkàdírí ayé lùlù mọ́sálásí ìyá rẹ̀ ló lóun lásàlátù tí wọ́n ní kọ́ ní nǹkan lọ́hùn táyé táyé dílé ayé fi parẹ́ ọ gbìyànjú kọ́ ọmọ fa kọ́ ọmọ fa pé ẹmọ bọ̀wá nu ẹmọ bọ̀wá nu súnà ẹ̀dà ilé ẹmọ ṣe ni ẹmọ ṣe tọ́bájẹ́ ẹlẹ́bọ̀ ó pè tọ́bájẹ́ ẹlẹ́ṣẹ̀ ó pè bàbá rẹ̀ mutí ya rẹ̀ mutí ń ṣe ẹ̀hẹ̀ ọmọ Ibrahim ọlọ́run bá ní wa idh qala ibrahim li abihi azara ọlọ́run bá ní ṣe ẹ̀gbọ́n nígbà tí ibrahim sọ fún bàbá rẹ̀ tí ń jẹ́ azara àtẹ́tẹ́kẹ́sọ asnaman aliha ó ní bàbá ṣé gbogbo àwọn ère tí ò lójú tí ò létí tí ò lè gbéra rẹ̀ kó lójú kan ilé ọmọ wá sìn ilé ọmọ wá sìn inni araka wa qawmaka fi ṣe rí yín sí yóò àti ìmọ̀tẹ́mi ní yóò ẹ̀ sí lójú ọ̀nà ò ẹ̀ sí lójú ọ̀nà ò ẹbọ sójú ọ̀nà ẹbọ sójú ọ̀nà ọlọ́run pàtà níbi Ibrahim pé kò fi bàbá ẹlẹ́ bọ́lọ́run bá kádàrá ó lè mọ̀nà bọ́lọ́run bá kádàrá tó ọwọ́ ọlọ́run ló kù sàmáwò gbìyànjú títí ẹlẹ́ẹ̀kejì ẹ̀yọ́ ilmal ọ ma ṣiṣẹ́ owó ọ ma wá dálẹ̀ fún wọn ọ ma rú dálẹ̀ ma sọ pé bàbá rẹ fẹ́ gbà nínú owó rẹ má bàbá rẹ mi ọ̀rọ̀kọ́rọ̀ ni ẹ dáàdì yẹn fẹ́ gba owó rẹ̀ owó yẹn òun ló ní kìí sípò fẹ́ bùn sọmọ pé tí ọba bí ọ òlè lówó ọlọ́run wá sọ́nù kùránì pé tẹ́wọ́ bá ti dọ́wọ́ yín bàbá yín ni ẹ kọ́kọ́ bù fún ọlọ́run ni yas'alunaka mata yunfikun àwọn nǹkan bọ̀ wá béèrè lọ́wọ́ wa Muhammad sí o wọ́n bọ̀ wá béèrè mata yunfikun ipé báwọn bá ṣe ní owó lọ́wọ́ tàlàkọ́ náwó fún kulima anfaqtum min khair sọ fún wọn yí pé gbogbo owó tẹ́ máa fẹ́ ná tó bá fẹ́ kọ́ jẹ́ owó tó lóore nú tó ní ládàá fálìlì wálìdè bálẹ̀ kùránì ṣe gbé wá ní àwọn bàbá wọn àti ìyá wọn alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ bu owó náà fún wọ̀lá akọ̀rọ̀ bíi lẹ́yìn lọ́kọ̀ àwọn ẹbí wọ́lì yàtàmà lọ́sẹ̀ wá kọ́ ọmọ òrukàn wọ́lì masakin lọ́sẹ̀ wá kan àwọn atẹ́wọ́gbọ́rẹ́ àwọn alubára òun fa alubára lówó òun tálíkà lówó ebí gbà yẹ àtòríkòdì nìyẹn tàlọ́lọ́n kọ́kọ́ dákọ́ fálìlì wáàdìdè bàbá rẹ̀ àtìyá rẹ̀ ni wọ́n kọ́kọ́ gbádùn owó rẹ̀ kó tó ka àwọn ẹbí ìyàwó rẹ̀ kó tó ka àwọn ọ̀rẹ́ rẹ̀ kó tó ka àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ bàbá rẹ̀ àtìyá rẹ̀ lọ́lọ́n kọ́kọ́ dákọ́ xidima tó fún ma ọmọ ṣe xidima fún wa xidima ni pé iṣẹ́ tí wọn ò lè dáṣe má ká bá wọn ṣe bí ká bá wọn fọṣọ bí ká bá wọn yarun bí ká bá wọn fọrun òbí ẹlòmíràn dàgbà débi pé ìwọ lọ tábà ó gbé ìyá rẹ pẹ̀lú ọlá rẹ náà àti kò tọ́ wà ní àtìmọ̀ tó ní ó gbé ìyá rẹ tó bá ti dàgbà sí ọ lọ́wọ́ ọ lọ lè fọ̀dí fún un bóun náà ń ṣe ń ṣe fún wọn náà nígbà tó wà ní kékeré ìtàkùn ní nìyẹn eléyìí yàtọ̀ sí pé yẹn kówó lẹ̀ ọba fọṣọ ọba lọṣọ ọmọ sọ kan múnadé lóru Ibrahim kí ló ń ṣe ń bẹ̀ wọ́n fẹ́ bá yín lọ àwọn aṣọ yìí hídímà nìyẹn ó lè bá bàbá rẹ̀ pọnmi tí ọba sómi ńlé bómi bá tán ọmọ gbóúnjẹ fún ọmọ palẹ̀ mọ́ ọmọ bá fọwọ́ rẹ̀ tí ọba lè fọwọ́ ọmọ fún lóògùn tí ọba lè dájẹun wọ́n lọ́mọ fún lóúnjẹ lẹ́yìn ní hídímà nìyẹn dandan ni ọmọ rogun fún tọ́ba rẹ̀ ó tún máa bá lò ó tún máa rán létí gbogbo ìtò ń ṣe yẹn òun tún àti bọ̀tán rẹ̀ ṣe torí tó ń ṣe lọ́mọ rẹ̀ náà ṣe fún ọ bẹ́ẹ̀rẹ̀ wà lédè ní sálàf wọ́n ní ìmọ̀ sí dáadáa sí òbí ẹni ìtìsíwájú ní fáwọn ọmọ tí wọ́n náà bí tọ́lá ọmọ rẹ̀ náà ń wọ́ bó ṣe ń ṣe kọ́dà báwọn ọmọ rẹ̀ ò sí lọ́dọ̀ rẹ̀ tí wọ́n gbọ́dọ̀ rẹ̀ ní tó ń ṣe yẹn tó bá dàsìkò tiẹ̀ ní tí wọ́n mọ̀ sí fún ọ náà nu torí pé àdàyánu láyànsà ọba tí ìṣẹ̀sán kèé kú lè kèé sí gbàgbé láyàmótùwà láyànsà ọlọ́run yìí gbàgbé o bọ́bá sì fò bí ẹ̀ tì wọ́n náà máa retí bọ́mọ̀ yẹn bó ti sílẹ̀ kó tó kéwú fá títí yóò kéwú náà àmọ́ kò ní tọ́jú ẹ̀ ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ wọ́n pè ní dọ̀bùyàn ìbùdó àlì àtàwòrì nínú àwọn ẹni rẹ̀ ìyá rẹ̀ ń tráfù àwọn méjèèjì wọ́n jọ ń tráfù ògbé wá ń gbè ya ìyá fẹ́ jáde láyé ẹ̀mí ìyá fẹ́ bọ́ dọ̀bùyàn wá lọ ọlọ́lẹ̀ ebeere omi gbogbo àwọn ará abúlé yẹn wọ́n ní kò sómi àwọn náà lómi ńlẹ̀ wọ́n tún tẹ̀síwájú ọwọ́ rí bí ìyá ṣe ń ṣe pé sí ìyá yóò ní jáde láyé báyìí ọwọ́ wọ́n ti ń ta àáké jígà tá a máa fi ń gbẹ́lẹ̀ lọ́bàrà ọ̀rà lọ́bà bẹ̀rẹ̀ sí gbẹ́ kànga ọgbẹ́ fi gbẹ́ kánmi nígbà wá kánmi tán lọ́wọ́ jáde màmá wá màmá wọ́n bomi dání wọ́n wá ń bàrin àjò lọ wọ́n gbẹ́ kànga ìwọ ò bomi láti ọlá rẹ̀ ò lè fi bomi láti kitchen lọ sí sitting room ò lè bomi fún yẹ ọmọ mi kàwé tán olóòdì kàwé kọjá kọ́ mọ́ pọnmi fún yẹ ẹ̀sìn wòran bàbá náà yanúlẹ̀ ìyá yanúlẹ̀ ìyá rẹ̀ ọmọ wa lọ lè pọnmi ọmọ sì máa wò ẹ̀dàkùn irú child upbringing wọn yẹn ìyá rẹ̀ yóò máa gbálẹ̀ yóò sì máa kàwé yóò máa wòrán yóò máa tẹ fóun sáàntọ́ ma nìyẹn jama ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá a máa tẹ̀síwájú jẹ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀nda tọ́lọ́wọ́ bá aláà àwọn dáadáa tán ní ká máa ṣe sáwọn òbí wa abẹ́lọ̀ nínú àánú rẹ̀ ọba alágbára ọba tí kọ́yàn máa ṣe ọlọ́mọjà farakọ mọ́jà fẹnukọ lára